èmi kò ré àṣẹ rẹ kọjá bẹ́ẹ̀ ni èmi kò sì tàbí wọn èmi kò jẹ nínú rẹ̀ nínú ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ ni èmi kò mú kúrò nínú rẹ̀ fún ohun àìmọ́. èyí tí ìwọ pa láṣẹ fún mi wo ilẹ̀ láti ibùjókòó mímọ́ rẹ wá láti ọ̀run wá kí o sì pòṣe fún Ísírẹ́lì ènìyàn rẹ àti fún ilé náà tí ìwọ ti fi fún wa bí ìwọ ti búra fún àwọn bàbá wa ilẹ̀ tí ṣàn fún wàrà àti fún oyin sixteen ní òní olúwa ọlọ́run rẹ pàṣẹ fún ọ láti máa ṣe ìlànà àti ìdájọ́ wọ̀nyí nítorí náà kí ìwọ kí ó má pa kí ìwọ kí ó máa pa wọ́n mọ́ kí ìwọ kí ó sì máa fi gbogbo àyà rẹ àti gbogbo ọkàn rẹ ṣe wọ́n ìwọ jẹ́wọ́ olúwa ní òní pé òun ni ọlọ́run rẹ àti pé ìwọ ó máa rìn ní ọ̀nà rẹ̀ ìwọ ó sì máa pa ìlànà rẹ̀ mọ́ àti àṣẹ rẹ̀ àti ìdájọ́ rẹ̀ ìwọ ó sì máa fi fetí sí ohùn rẹ̀ eighteen olúwa sì jẹ́wọ́ rẹ ní òní pé ìwọ ó máa jẹ́ ènìyàn ọ̀tọ̀ fún ara rẹ̀ bí òun ti ṣe ìlérí fún ọ àti pé ìwọ ó máa pa gbogbo àṣẹ rẹ̀ mọ́ ẹsẹ̀ tí ó gbẹ̀yìn kan náà òun ó sì mú ọ ga ju orílẹ̀-èdè gbogbo lọ tí ó dá ní ní orúkọ àti ọlá kí ìwọ kí ó lè máa jẹ́ ènìyàn mímọ́ fún olúwa ọlọ́run rẹ bí ó ti sọ báyìí ni a parí ẹ̀kọ́ kíkà náà ìbùkún ni fún ọ̀rọ̀ ọlọ́run. 我祝福我梦，我。 lẹ́nu àlùfọ́ ọlọ́ọ̀lọ́gá ògo ẹni tí ó pàdé abrahamu ló ti ń padà láti di nípa àwọn ọba bọ̀ lẹ́yìn náà pẹ̀lú ọba sálẹ́mù tí ń ṣe ọba àlàáfíà láì ní bàbá láì ní ìyá láì ní ìta ìran bẹ́ẹ̀ ni kò ní ìbẹ̀rẹ̀ ọjọ́ tàbí òpin ọjọ́ ayé ìgbọ̀n àṣẹ bí ọmọ ọlọ́run ó wà ní àlùfáà títí ǹjẹ́ ìgbàárò bí ọkùnrin ti pọ̀ tó ẹni tí Ábúráhámù bàbá ńlá fi ìdá mẹ́wàá nínú àwọn àṣàyàn ìgbógun fún ni lọ́wọ́ àwọn arákùnrin wọn bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ti inú Ábúráhámù jáde ẹsẹ̀ tẹ́fà ṣùgbọ́n ẹni tí a kò tilẹ̀ ìtàn ìran rẹ̀ láti ọ̀dọ̀ wa ti gba ìdá mẹ́wàá lọ́wọ́ Ábúráhámù ó sì ti súre fún ẹni tó gba ìlérí àti ní àìsí ìdíyàn rárá ẹni tí kò tó ẹni ẹni tí kò tó ẹni ní ní àkà ní àkà súre fún láti ọ̀dọ̀ ẹni tí ó ju ni àti níhìn àwọn ẹni kíkú gba ìdámẹ́wàá ṣùgbọ́n níbẹ̀ ẹni tí a jẹ́rìí rẹ̀ pé ó ń bẹ láàyè àti bí a ti lè wí níbi kẹ̀kẹ́ wà dásí mẹ́kọ̀ọ́ náà dúró nítorí ó sẹ́kọ̀ọ́ tó sásì níbẹ̀ ní inú bàbá rẹ̀. aleluya ẹ má bínú ẹ̀kọ́ kíkà fún ẹsẹ̀ lọ́jọ́ bí láàrin ìwé orí dáfídì orí kẹrìnlélẹ́ni ọgbọ̀n kíkà bẹ̀ láti ẹsẹ̀ ìkíní títí dé ìkejìlélẹ́ni ogún. yóò máa fi gbogbo fólúwa nígbà gbogbo yírẹ̀ yóò máa wà ní ẹnu mi títí láé ọkàn mi yóò máa ṣogo rẹ̀ nítorí wa. wa ga pẹ̀lú mi kí a sì túbọ̀ gbé orúkọ rẹ̀ lékè èmi ṣe àtẹ́lé olúwa ó sì gbóhùn mi ó sì gbà mí kúrò nínú gbogbo ìbẹ̀rù mi wọ́n wò ó ìmọ́lẹ̀ sí ìpọ́n wọn ojú kò sì tì wọ́n ọkùnrin lòpọ̀ bí gbígbé olúwa sì gbóhùn rẹ̀ ó sì gbà nínú gbogbo ìpọ́njú rẹ̀ akẹ́lẹ́ wa ìdí àwọn tí ó bẹ̀rù ẹ̀ka ó sì gbà wọn ẹsẹ̀ kẹjọ tọ́ wò tó o sì ní pé èrè ni olúwa ẹni ayọ̀ ní ọkùnrin náà tí o gbẹ́kẹ̀lé ẹ bẹ̀rù olúwa ẹ̀yẹ ènìyàn rẹ̀ mímọ́ nítorí tí kò sí àyè fún àwọn tí ó bẹ̀rù rẹ̀ ẹsẹ̀ kẹwàá káàtó mẹ́kọ̀ọ́ náà dúró àwọn ènìyàn máa ṣe aláìní ebi a máa pa ṣùgbọ́n àwọn tí ó ń wá olúwa yóò ṣe aláìní ohun tó dára báyìí la wíwá fásitì ìdánidúró gbọ́dọ̀ àkókò àti kíkà ọ̀rọ̀ rẹ̀. ẹ̀dọ́mà ṣe ilé ẹ̀kọ́ yẹn àwọn ìjọ mímọ́ láti kó a máa sọ wípé bá dáadáa mẹ́wàá ló ń kó lọ ọmọ lọ òní tó sọ fún pé bàtà bá dá ìdá mẹ́wàá nínú ẹ̀kọ́ sí tó pọ̀ wá ṣùgbọ́n kí ni a ti tẹ olúbọ̀ kan aleluya ẹjọ máa nínú celestia ó di ẹni mélòó bí o sọ ìjọ òkùnkùn ó di ẹni mélòó tó lóun tẹ ẹni ṣe ẹ̀ǹpáwà fún àwọn opó ó di ẹni mélòó tó lóun ṣe ẹ̀ǹpáwà fún àwọn tí ò rí jẹ tí ò rí mu aláìní lóòótọ́ aláìní ni ó pọ̀ jù aláìní wá ní nàìjíríà ń sìn ẹ báyìí ká tọrọ àjẹ aláìní wá ní nàìjíríà ń sìn pátápátá kò sí kan tá a ní mọ́ kò sówó mọ́ kò sówó tó jẹ́ra lẹ́yìn tó wọ́n ra owó so ta ló ṣe ta ló fún ènìyàn bí kò ṣe yí pé èmi ni nǹkan èmi ni eléyìí èmi nìkan ni mo ní kò sí láti bí o rárá kò tẹ̀ sí láti fi bọ́ àwọn ènìyàn ṣe o ṣùgbọ́n àwọn tó kù kí ni wọ́n ṣe fún ọlọ́run nínú ìjọ mímọ́ tá a bá ní ká tẹ̀síwájú tá a wo àwọn ìjọ mìíràn lọ àwọn oríṣiríṣi ìbọn tó ń ṣe fún àwọn ènìyàn fún àwọn aláìní àti àwọn opó àti àwọn òṣìṣẹ́ olúwa ẹlòmíà ní iṣẹ́ òun lòún pè ní ìbọn lọ́hún ló pè tó ń wá abẹ́gbàdàn lọ́hún pè ní kí ló kàn pẹ̀lú ẹ̀ tó máa ṣe ìbọn tó mọ́ tó bá wọn kó máa jẹ. ìgbà mélòó láti ẹ̀ wo ṣò tá a tọ ilé mímú wá tá a wá tá a gbé nǹkan wá fún àwọn òṣìṣẹ́ olúwa tá gbé nǹkan wá fún àwọn aláìní ọ̀rọ̀ tá hallelujah ẹ̀mí ọlọ́run ẹ̀mí alààyè ọlọ́run ọlọ́run lè máa kó wa tó ti dára fún wa ká yí padà ká tètè mú ká padà ká máa rò ó àwa tá a jẹ ní Ògùn state ká máa rò ó pé mo mọ̀ pé ọ̀dùn thirty five la máa ń gbowó oṣù wa Ògùn state àwa fẹ́ dà kótópó táàtì láti máa gbowó oṣù wa ẹ̀ẹ́dẹ́gbẹ́ ìgbẹ́ máa rò sí ọlọ́run wípé máa yọ nínú ìpèsè torí pé kí ni ìbùkún kan bọ̀ fún wa nínú ọdún yìí. ẹ jọ ọdún kí la wà twenty twenty four yẹ bá mú four yẹn four yẹn ẹ dì bá yẹ into into four one one one orígun mẹ́rin àgbáyé orígun mẹ́rin àgbáyé orígun mẹ́rin omi tó ti rí ayé mú òun yẹn òun ní bọ́lá bímọ àgbẹ̀ ọdún ayọ̀ ọdún ìpèsè ló jẹ́ fún wa òun ti pèsè àyè sílẹ̀ fún wa òun ti pèsè ó máa fún wa nínú ọdún yìí láti lè gbà so ọdún yìí sì jẹ́ ọdún ìrònú pàdà fún wa láti lè ṣe rere sí ọlọ́run. Thank you. ṣògo ní ti mama elisu now you are celebrating your sixtieth birthday diamond jubilee and you are looking diamond you are looking gay so shiny olúwa ṣe o adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ọjọ́ tòun màá tún padà sínú ìjọba màmá wa Bíọ́lá Johnson ẹ̀jọ̀ nítorí ọlọ́run láti èyí lọ tí ẹ pé àádọ́ta yìí ẹjọ́ tó lọ ọgọ́rùn sixty years ọgọ́ta ọgọ́ta ẹ má bínú ìgbọ́ yorùbá máa ń sábà lójú wíńdò ní máa ń gbà jáde ó máa ń tẹ̀lé màmá lẹ́ni tẹ́ ẹ ṣe sixty ẹjọ́ ohun tó kọ́ mọ́ ẹ̀ kí ṣe èso àti ẹ̀ṣẹ̀ ẹ jáwọ́ nínú ẹ̀ ẹ má bá ní kẹ́yìn ohun tí ẹ bá lè sọ òdodo lórí rẹ̀ ẹ má sọ ẹ jọ ń ọlọ́run ẹ gbọ́ ọ̀tọ̀ tẹ́kọ̀ọ́ yẹn ọ̀rọ̀ tí ẹ bá máa sọ tẹ́ ẹ lè tún sọ tẹ́ ẹ máa sọ nílé tẹ́ ẹ lè sọ ń ẹ má sọ láì àti ẹ jọ ẹ jẹ́ kí òdodo àti ayọ̀ ọlọ́run kó máa jáde nínú ọkàn yín àti láti ẹnu yín jáde torí pé kí ni ipò àgbàdo ẹ dé o ìgbọ́ forty ìgbọ́ fifty. Now you are diamond jubilee. You are you are heading you are you are aspiring platinum seventy. Lágbára Ọlọ́run ẹ̀ẹ́dẹ́gbẹ̀. Ìṣe nínú àìsàn. Ìṣe nínú ìtíṣe ìrora. Nínú ayọ̀ ńlá àti ògbó ńlá yóò fi ṣe lágbára ẹ̀jẹ̀ síwájú mà. Àmín ó ní pé olúwa olúwa yóò gbé ọ̀gá pẹ̀lú olúwa yóò gbé ọ̀gá pẹ̀lú rẹ̀. yasmo jùmọ̀ wá gbé orúkọ rẹ̀ lékè. èmi ṣàfẹ́rẹ́ olúwa wọ́n sì gbóhùn mi wọ́n sì gbà ọ́ kúrò nínú gbogbo ìbẹ̀rù. hallelujah hallelujah hallelujah. ìjìyà tó máa ń sinmi lára kò sí kan tó máa ṣẹlẹ̀ ó wá rí nǹkan tó yẹ kó yẹra fún ìyẹn ló wá ní pé kí ló ṣẹlẹ̀ kó kí ló wá jì lára mi ẹ̀dẹ̀ mọ̀ pé àwọn ẹni àwọn ẹni ẹni wọn àwọn ẹni ibi ni wọ́n Jésù pàpà sọ ó ní ẹni dàbò ti ṣe ti Késárì Késárì dàbò ti ṣe ti Ọlọ́run fún ọlọ́ nítorí pé ọ̀rọ̀ yìí jẹ́ ní sáǹtà ti pọ̀ yìí kí talking to me and you. As you are celebrating this city year, àti àwa pàápàá tí a tó ń wọ ọjọ́ yẹn láti fifty sixty upward ẹ jẹ́ ká ní ìbẹ̀rù ọlọ́run kí ọ̀rọ̀ ọlọ́run kó wà lóko àyà wa kí àyà wa kó kún fún ọ̀rọ̀ ọlọ́run ní ọ̀sán àti ní òru tó bá jẹ pẹ́pẹ́pẹ́pẹ́ à màmá Táyọ̀ ọmọ àti nǹkan báyìí báyìí báyìí báyìí ẹ̀ ká tiẹ̀ rántí mọ́ ìrọ̀lù pa ó ti pọ̀ lọ́dọ̀ lọ. ṣùgbọ́n mo bá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni lágbájá báyìí bàbá Charles kò sọ bẹ́ẹ̀ màmá Charles kò sọ báyìí bàbá kìnnìkan ló sọ báyìí ẹ jẹ́ ká ṣàlẹ̀ pọ̀ lọ́rùn. kí ọlọ́run bàbá kó lè mú adé ilé ìyè àti ilé ògo by fifty sixty àti hmm, súnmọ́ ọ̀dọ̀ àti súnmọ́ ọ̀dọ̀ ọlọ́run tán ọlọ́run á sì gbà wá ògbọ́n máa wà pẹ̀lú wa ojú òní tì wá agbábọ̀ ní dágbà ayẹyẹ ẹlòmíà máa lọ ládùúgbò àní ah, bàbá yẹn ti burú jù ìyá yẹn ò dá àwa sọ lórúkọ tíyá ò sọ tí bàbá ò sọ àwa ní àjẹni àwa ní oṣooṣi wíwá ìkọ̀ǹta ìwọ̀n ní ṣùgbọ́n ìwọ tó gbàgbọ́ tó sì gbẹ́kẹ̀lé ọlọ́run dúró lórí òdodo dúró lórí ìlànà jẹ́ mọ̀ pé kìrìsìtẹ́nì yẹn jẹ́ sì mọ̀ wípé celestial yẹn gidigidi wáìtì yìí ìkéde ni ò tí ò bá yé wa ó ń fẹsẹ̀ rìn ó ń fẹsẹ̀ rìn bá kiri ẹlòmíì á ń fẹsẹ̀ rìn ẹ̀gbọ́n agun ní ẹsẹ̀ ọlọ́run á dẹ̀ yọ láláì jẹ́ kó máa ti ru ẹ̀ á ìyanu mọ́ ọlọ́run ìyanu kò jọ mímọ́ ògbóníkù pẹ̀lú á máa yọ títí láéláé ẹ jẹ́ ká máa ẹ jẹ́ ká tọ́jú ìgbàgbọ́ wa ká tọ́jú ẹ̀sìn wa ẹ̀sìn wa dáradára ìbàjẹ́ àwọn onígbàgbọ́ pátápátá tó tọ́ irrespective of our religion irrespective of our uh, denomination even though denom uh, eh, denomination apa abájẹ mùsùlùmí abájẹ sẹlẹ abájẹ kristian abájẹ sẹmẹ ọlọ́run ní ọ̀rọ̀ wa ẹni ká nípa àwọn ọlọ́run ọ̀rọ̀ tó tóbi tá à ń lọ ẹyàn kan ní bá wa débẹ̀ o bàbá màmá ní bá wa débẹ̀ ọmọ ní bá wa débẹ̀ ṣùgbọ́n àpò àwa àti ọlọ́run láti lòdọ̀ ẹ tẹ̀síwájú. Mm-hmm. ìmọ̀lẹ̀ sí mọ́mọ́ ojú kan sì tì wọ́n ọkùnrin olùpọ́njú yìí kígbe pé olúwa sì gbóhùn rẹ̀ ó kígbe pé olúwa sì gbóhùn rẹ̀ ó sì gbà á nínú gbogbo ìpọ́njú rẹ̀. aleluya. aleluya. ìyẹn wà nínú ìpọ́njú ọlọ́pàá ó ké gbọ́ many of us in in celestia a ní sí òkè ìdìbò ìtàkùn Ah, àwọn bá ṣe ń tẹ ọlọ́run pé gbàgbọ́n bá ń kú nígbà tá a bá rí lẹ́bi ó ń ṣe wòlíì o brọ́dá ni mi ò gbára o mo sọ fún mọ́yá mi láti o nígbà tá a bá rí wòlíì wọ́n ìdílé tó wòlíì ni mo jáde abẹ́rẹ́ máa bá gbogbo gbà tí wọ́n náà lè kàn sọ́ọ̀tọ̀ ọlọ́run fúnra rẹ̀. gbogbo wa ni wọ́n ní pátápátá mo fẹ́ kó ṣe wa pátápátá lọ́jọ́ bí o kọjá mi ò ẹ̀jọ̀ àwọn àwòlẹ̀ dání bíi mi o ẹ má nà mí lẹ́gbàá o bàbá mi ò rẹ́ mi lọ lọ́wọ́. òun ni wípé wòlíì wà ìṣe pé wòlíì oníwòlé òsì o don't condemn prophet never you comprehend prophet mi ò dẹ̀ nígbà wọ́n ti fẹ́ bá wòlíì jà yóò máa kọ́ sọ́lẹ̀ máa jà pẹ́pẹ́tẹ́ ń bẹ̀ ní pátápátá máa lọ já fọ́kànnà máa lọ bá wọn jà ìdí bá wọn jà ń pọ̀rọ̀ o brother David. abẹ́ ìjàmbá àgbàdo àyíjọ sọ ọ̀rọ̀ ọlọ́run àyíjọ sọ. nígbà tá a bá wà nínú ìpọ́njú àbí a ní ìtọ́kọ tó dì tó distract ọkàn wa whether you are in depression anything kneel down and pray to your God. láti bẹ̀rẹ̀ lóhùn láti ìlú kò fẹ́ lọ bá àárí aṣọ ìlú kò ní rí ṣùgbọ́n tí a bá dúró ní ọkàn wa dá kéde ọlọ́run ọlọ́run á wa lóhùn i'm sure of that. ẹlẹ́ka tọ́ ọlọ́run wò á sì ti tọ́ wò táwa tọ́ wò àdídé bí lọ́dọ̀ tòní á ti tọ́ wò ẹ̀mí ọlọ́run ẹ̀mí jehova ló wà pẹ̀lú wa ògo kristi ló máa bá wa gbé jésù wà wá. Thank you. yẹn mo ṣe bàbá nítorí náà mo yẹn mo ṣe bàbá. Aya Johnson ibi tí o gbà kọjá àwọn kan bá bẹ sọdá oúnjẹ tó máa ra rẹ dọ́ làwọn kan jẹ tẹ̀mí ohun gbogbo tó jẹ́ bàbàrà fáwọn kan lọ́lọ́run fi ṣàrà fún ọ. Tòró ránù bà ní, ó dájú wípé tòró ránù bà ní, irú ìrírí, irú ìrírí, bí mo rí làwọn ọkọ̀ rí. Ṣùgbọ́n àánú, bí mo rí làwọn ọkọ̀ rí wá. àmọ́ tóòtọ́ ogun pọ̀ ṣùgbọ́n gbé wọn gbúrú ayé ó dá wọn sí ó dá sí ó dá wọn sí wọ́n rí ọmọ rí ọmọ mọ́ ọ̀run wọn gbọ́ wọn ọjọ́ ìníjọ́jú ayọ̀ ṣe ń bá wọn jó o jẹ́ ọjọ́ kó jẹ́ ọjọ́ ìbànújẹ́ o jẹ́ kó jẹ́ ọjọ́ ẹkún fún wọn ọ̀run wa gbọ́ wa olúwa wa gbọ́ ẹ̀yìn wa a wá fi ìpéjọpọ̀ yìí a fi lé ẹ lọ́wọ́ ẹ̀mí mọ́ ọlọ́run ṣọ̀fà wa darapọ̀ mọ́ wa wa gbàkóso bàbá rí gbogbo ẹ̀mí olùfídán tó lè wá síbí láti wá fidán iná ọlọ́run ọ̀ṣọ́fà àjọkùn pàlára wá wà pẹ̀lú wa à ń ṣe ọdún iná yọ̀ ọdún tó ń bọ̀ má jẹ́ kó ṣe nínú ìbànújẹ́ má jẹ́ kó ṣe ní ẹkún má jẹ́ kó ṣe nínú ìṣẹ́ ká lè yìn ká lè gbé ọ̀dà jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù àdúrà olúwa báwa ti bẹ̀rẹ̀ ọ̀run jábọ̀ forúkọ mímọ́ rẹ ìjọba rẹ dé ìfẹ́ tẹ ká ṣiṣẹ́ ní ayé ni ti ṣe ní ọ̀run fún wa lóúnjẹ ju wa lónìí lára ìṣe wa ju dájọ tó ṣe wa má fà wá sínú ìdẹ́wò àwa náà bírísì torí ìjọba ní tirẹ̀ agbára ní tirẹ̀ ògo ní tirẹ̀ láéláé àmì méje àmìlíà àmìlíà àmìlíà àmìlíà àmìlíà àmìlíà àmìlíà. Thank you very much on the program is welcome hello, remarks. Hello. Abẹ Babawa, Chief Jonathan Olúwọlé Ọdẹ́kúnlé Bada Ashoju ọba Ẹ̀gbá kan wá fún wa welcome address. Eh, ọlọ́jọ́ ìbí fún mi láti ṣe mi ò lè dárúkọ wa tán ẹni tí ìbá lè dárúkọ kó má bínú bíbélì ni ó dára láti máa kàyé ọjọ́ wa kó lè máa fi ọkàn wa sí tọgbọ́n so nídìí èyí ayẹyẹ tí a ṣe lè ní sixty years birthday ti Chief Mrs. Abiola Ajayi Johnson ó tó láti ṣe nítorí pé kí ọ̀ tó lè pé ọmọ ọdún mẹ́wàá níbi tó máa pé sixty ó máa ní àwọn nǹkan tí ojú ẹ̀ ti dé so mo kí wa pé a kó àbọ̀ síbi ayẹyẹ yìí lágbà ọlọ́run àwa náà àdàgbà o I want to specially recognize uh, Christian chiefs here present mo kí yín o my brother chief uh, eh, Fadipe náà. No mo kí gidigidi àti mrs fadipe thanks so much ọlọ́jọ́ bí lágbà ọlọ́run àwa tá a péjú síbí lèdè tá a bá ń ṣe sixty a máa wà bí seventy years ẹ̀yìn eh? eighty years hundred àti jù bẹ́ẹ̀ lọ ṣé bá wà lágbà ọlọ́run àríbẹ̀ o ẹ kò kí wa ẹ jẹ́ ká máa jẹ ká máa mu ká máa gbádùn ká lè máa tọ́jú ara wa náà kí àwa náà kó lè dàgbà láti dògbò. mo lu àsìkò yìí láti sọ fún wa wípé mrs johnson sísítà mi ni wọ́n wọ́n tún jẹ́ ìyàwó brọ́dà mi so tèmi pé méjì lọ́dọ̀ wọn ẹ dàgbà ọ ẹ jẹ wọn mọ ọmọ inú àdàgbà wájú yìí lọ ẹ máa rí ọmọ ọmọ ọmọ lórúkọ jésù olúwa ẹ ṣe thank you. Jonathan ní ń jayé oníbàjẹ́ ń rọmú. ẹjọ ẹ bá ń kúrò wájú màmá a máa ka citation wọn àdèmọ afẹ kí gbogbo á tẹ́tí dáadáa kẹ́ẹ̀lì fi mọ ìrìn àjò tó ti rìn láti sixty years ago biography of ìyálájé Abiola Johnson. Abiola Johnson was born on 20th day of January 1964 into the family of Mr. and Mrs. Ajayi of Apeno Compound, Domapa, Okiona, in Abeokuta North Local Government area of Ogun State. Abiola Johnson started her primary school education at St. Peter Primary School, Aremo Ibadan, in Oyo State, and she finished her primary school education in 1976. The same year, Ogun State was created. And she came back with her family. She came back with her parents to their state of origin, Ogun State, where she continued her education in Magdrop Grammar School and finished her secondary education in the year 1981. Abiola Johnson joined the defunct Post and Telecommunication Department where she where she attended as T telephone operator in training school in Molete, Ibadan. After working for 10 years, she proceeded to Nigeria Telecommunication Training School at Kappa Oshodi in Lagos for advanced course as a senior officer She thereafter worked, worked for 22 years and seven months. She then retired in the year 2005 when the privatization of Nitel took place. In the year 2010, Abiola Johnson proceeded to Egbada Osishan Bible School under the Church of Nigeria Anglican Communion, where she has certificate course in Bible study. She also had advanced certificate course in the same school in the year 2011. Mrs. R.A. Johnson met her soulmate, Mr. Olusoji Johnson, a handsome and ebony black young man from Ikija, Okeono, in the same Abeokuta North local government area of Ogun State in the year 1985. The union was blessed by loving, beautiful, and wonderful children and grandchildren. Abiola Johnson is a devoted Christian, a prophetess in the Celestial Shortfold, and one of the pioneer members of CCC Okejibo Cathedral. And she rose to the rank of Mother Celestia. Short activities. Biola Johnson is a pioneer member of CCC Egba Council of Elders in the year 2010 and still be recognized Yabeji. as a member till date. Yabeji. She is mayoress of Prophet and Prophetess in CCC Bara Cathedral since 2010. She was decorated as Iyaloja. I mean, she was decorated as Iyalaje Kereku Christians in 2015 by Egba Christian Chiefs. She was also decorated by Egba Christian Chiefs Council, Abeokuta, as Shakotun of Babura Christians in the year 2017. She is the advisor to the side men and women of CC Okejiko Cathedral since 2017. She is the advisor to Prophet and Prophetess CCC Okejigbo Cathedral since 2018. She performed as the parochial chairman CCC Okejigbo Cathedral from 2019 to 2022. Ladies and gentlemen in Christ, brethren in Christ, let us give a standing ovation to a woman of substance, a vicious woman a woman of great intelligence, a woman that is so highly persuaded, enlightened woman, intelligent, a great leader, a team player, a selfless woman, a good listener, and a lover of both young and old. I present to you the diamond lady, Rashidat Rachel Abiola Ajayi Johnson. Let's put your hand together to him. I pray that the God grant you more years to reap the good fruit of your labor and more grace to dwell in the joy and happiness of, the, of your children, grandchildren, and great grandchildren more years of healthy life, sound mind, long life, and prosperity in the mighty name of Jesus. Let's put our hands together for the diamond lady. That is going to. Abiola, bí ènìyàn kan ti fẹ́, màmá Rọ̀mọ́tọ́lá. ayára o bí ènìyàn kan lọ lọ́rùn mi rí ẹ̀dá ló ń ka pé olúwa kò gbàgbé rẹ̀ nìkan kan bí ènìyàn kan lọ lọ́rùn mi rí bí Ọlámidé Johnson appreciation mo dúpẹ́ oníbùrọ̀ rẹ̀ bàbá gbọ́ pẹ̀lú appreciation mo oníbu ọ̀rẹ́ bàbá gbọ́ ọpẹ́ mi. torí pé ẹni bá ń ràrò jinlẹ̀ ló lè mọ pẹ́dà èmi yóò gbé ọ̀gá olúwa. màmá polúwa ti fẹ́ ẹni bá ń ràrò jinlẹ̀ ló lè mọ pẹ́dà èmi yóò gbé ọ̀gá olúwa. kò lè yé wọn o. Abíọ́lá wọ́n fẹ́ mọ bí a bá àwùjọ mi. Màmá gbé mi l'Amẹ́ríkà, Aya Johnson, kò lè yé wọn o. Bí o ti ní bọ́lọ́nu rẹ̀ sọ̀rọ̀ lójoojúmọ́, kò lè yé wọn o. Bí o ti ń gba lẹ́tà ayọ̀ rẹ̀ lọ́wọ́ bàbá, kò lè yé wọn o. Ẹ bá mi kí Rọmọtọ́lá, mo kí ẹ kú oríire ó ní abiola ní màmá mo kí ẹ kú oríire aya Ràjáwó mo kí ẹ dáadáa Abíọ́lá ó ti ṣe sixty wàá ṣe seventy wàá ṣe eighty wàá ṣe ninety wàá tún ṣe hundred tó bá wá wọ lára ọlọ́run rọba wàá ṣe one twenty ẹni tí ó ẹni tí ó dùn mọ́ nínú ẹ jẹ́ kó forí balẹ̀ kókó sí ṣáláńgá. Abíọ́lá ó yá máa jó síbi tó wù ẹ́. Aya Johnson máa jó síbi tó wù ẹ́. Ìgbà tó ìyàwó lọ́wọ́ bàbá ẹnìkan olówó ni ẹni lè fàdà rẹ̀. Aya Johnson máa jó síbi tó wù ẹ́. Abíọ́lá máa jó síbi tó wù ẹ́. Ìgbà tó ìyàwó lọ́wọ́ bàbá ẹnìkan olówó ni ẹni lè fàdà rẹ̀ gbọ́ ẹ bá mi pàjà yí onígun olùkún gbọ́ Àjàyí o Àjàyí o Àjàyí o Àjàyí àtàtà alágbogbo lékuléku abẹ́yìn àrò pélémọ pélémọ Àjàyí lọ lódò káráyé Àjàyí o Àjàyí ọmọ lùwàlùwà. Rajayi aya Johnson ọ̀rọ̀ Rajayi ooo. ọmọ rẹ̀ ní Bíọ́lá mi Johnson ọ̀rọ̀ Ajayi ooo èmi yóò jẹ́ ọ̀rọ̀ Rajayi ṣáwá. Fọlámi Johnson mo kí ẹ kú oríire màmá mo rẹ́ni kejì mi ràtàtà yìí rọlọ́lá. ẹni rere là ń jẹ yìí o Jonathan mo kí ẹ sílé sílé. aṣojú ọba aláké tilẹ̀ gbá pátápátá ti lé toko. ọlọ́lá yẹn ló ní tèmi àmọ̀ rí yẹn gbajúmọ̀ mi ni. máa ṣojú ọba ẹ̀gbá. arára ké màjò ọmọ màjò méjì ẹrú ní sin ní ẹ̀fọ́ ògbọ́dọ̀ sí ni ọ̀lẹ́gbá ní ilé aláké. ẹ pariwo jóná. màmá bolúwa ti fẹ́ ló tún ti dé bó ṣe ń lo ọ̀rọ̀ ajá yíyí o. èmi ò jẹ́ ẹ̀fọ́ rọra jayé ṣàwádà lò ọ̀rọ̀ Jonathan ọ̀rọ̀ àjàyí o ẹ̀mí yóò jẹ́ ọ̀rọ̀ ọ̀yà wa kan ìwọ ti rójú rere lọ. wo Èdùmàrè ṣe lóògùn ojú rere bàbá bàbá ti ṣe lóko ajá o gbogbo àgbà tí ó ọkọ tọ́lá olùdarí bàbá ti lọlé àṣẹ o mo ṣe bàbá. Mata é uma família. tèmi. Olúṣèyí Olúdáre Àjàó ọlọ́láyé lọ́lọ́rọ̀ kẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ ìṣẹ̀dá ayé ìmọ̀lẹ̀ ńlá ló padà wá tẹ̀yìn rẹ̀ o Babátúndé ti borí dòwe ẹ̀ máa yọ̀ ayé àdá àsìkò yíyá sàn wá o. pátá ni mo kú ìkèrèkú Christian Chiefs gbogbo yín ni mo kí mẹ́màá lò lòdì lẹ́nìkan ọmọ ràjà ó ṣá máa gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan rọkọ tọ́lá mo kí ẹ dáadáa. ó ti pẹ́ tó ti ń ná mi ló olùdarí mo ṣeré níbi ìyàwó ẹ mo tún ti ń gbowó níbi bẹ́ẹ̀dẹ̀ màmá ìyàwó ẹ lónìí tọ́lá Abuja connection ti wá ní. I enter from Abuja to Gbagbala. ó pọ̀ lè rí dáre kàkà sún àwọn ọ̀tá. I no fit force, I no fit do pass my power. I just want my shawarma, you dey for gbagbalada. Oh, I enter from Abuja to gbagbalada. Ajáò, oh. wọ́n ní mo tàkà sún fèsì àwọn ọ̀tá. I no fit force, I no fit do pass my power. I just want my shawarma, I dey for gbagbalada. àbúrò Bíọ́lá mi Johnson rèé màmá mo rẹ́ni kejì mo kí ẹ ń dáadáa owó mi dà màmá kejì mo kí ẹ kú oríire ó kú ìtọ́jú ẹ̀gbọ́n ẹ kò ní kú mọ́ ẹ lójú lọ́lá ọlọ́run rọ́bà. ewu tó ti ré kọjá lọ kò ní gbérí mọ́ lọ́lára ọlọ́run màmá mo rẹ́ni kejì tiwa ní. Ah! wọ́n ń ṣe kó bàjẹ́ ni kí wọ́n lè máa yọ̀ kò lè bàjẹ́ o. Àfọláṣadé ayárawẹ̀dá ó ti ti fẹ́ mówó mi wá bó ṣe mú wá lọ́dọọdún ayárawẹ̀dá àwọn tìjọ mímọ́ ohun tiwa. Ṣadé ó ní bí ayé bá dìtẹ̀ mọ́ wa. ìjọ mímọ́ tíá. ẹ dìde gbẹ̀yìn olúwa aleluya. aleluya ni orí wa. fọláṣadé. aleluya nínú iṣẹ́ wa. ní ayé fẹ́ mi ayé kọ́ o. mama tèmi ni. wọ́n tẹ̀lé bàbá olúwa. ń bọ̀ ìwé mímọ́ ti kọ wípé o ṣadé ó ní ológun mà ní olúwa wa olúwa ni orúkọ rẹ̀ ayé tilẹ̀ dìde ogo sí a wọn kì yóò má lè borí wa nítorí wípé aleluya ni orin wa àfọláṣadé aleluya nínú iṣẹ́ wa bí ayé fẹ́ bí ayé kọ́ fún wọn tẹ́lẹ̀ ìbàdúró wa ọ̀rọ̀ rẹ wípé wọ́n á ṣe mí ṣùgbọ́n wọn ò lè rí mi bó ṣe ṣadé ọ̀rọ̀ rẹ wípé wọ́n á gbógun ṣùgbọ́n wọn ò lè bó wa wọ́n jáde sí wa lọ́nà kan sá wọ́n sá kàbàkàbà lọ́nà méje wọ́n yọ sí wa lọ́nà kan sùà olúwa sún àrà lọ́nà méje torí mo ní bàbá kan tí ò bá bẹ̀rẹ̀ òun láti amú tó parí. ọlọ́run ìjọ mímọ́ èmi máa ń rí iṣẹ́ ọwọ́ rẹ. ọlọ́run ìjọ mímọ́ ẹ̀bùn ní máa ń lọ́wọ́ láàrẹ̀ ọlọ́run nineteen forty seven lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ń ṣèyanu èmi táyé mi mi tọ́lọ́run jẹ́ omi ó ẹ̀yìn ogun bàbá. Elijah, ta lẹni tó ń ṣe bí ọba lórí ayé mi jọ. ṣe bí ọba lórí ayé mi o. Ọ̀rẹ́ mi bá ṣe bí ọba lórí ayé mi o. Ọlọ́run ilé lókè lókè nítorí màmá tiwa Màmá Johnson àwọn ti funab ẹ bá mi pé màmá Johnson ti wá ní. Ah, ẹ má ṣe má ṣe jọ̀wọ́ o. ẹlẹ́lẹ́ ti ẹ bá mi pé mama johnson àwọn ti funapọ nation ti wà ní ìbò lóra mama johnson mo kí ẹ dáadáa máa gbọ́ kó má má ní bàjẹ́ ilé ayé ẹ kò má má ní bàjẹ́ o gbogbo àgbọ̀ kan lè ẹ kò má má nínú wọn. connection tiwa ni níbo ló wà nítorí ọlọ́run ọba. mama johnson dà ayé ìgbà kan ló bó mi tì mí mo kí ẹ dáadáa. ndòdòdòdò gẹ̀nẹ́ yí eru ndòdòdòdò gẹ̀nẹ́ yí Jesus, na you be oga. Jesus, na you be oga. All other God, na soso so yeah yeah. Every other God, na soso, Mama Lausa, all oh, other na soso so yeah yeah. Every other God, na soso so Jesus, na you be oga. Mama Lausa, Jesus, na you be oga. Mama máa gbóyè gba làbújá connection sí wa ní mo kí ẹ dáadáa. ayálàmí ni màmá màmá gbóyè ìgbà tó ń bẹ làbújá lọ́wọ́lọ́wọ́. mọ́mì àdúrà rẹ ti gbà mọ́mì mo wá bá ẹ dúpẹ́. mọ́mì ọmọ òkú lójú ẹ o ìdọ̀bálẹ̀ ni màrè dákun kàábò ti rí tí bá tún wá dẹni ọ̀la wá tún padà wá dúpẹ́ ẹ gbé sókè mọ́mì o abẹ́láyé. ẹni bá rí kò ní ilẹ̀ aṣọ lójú akọ́lápá kò sẹ́yìn tí ó dá àkójú rẹ̀. tèmi ni àwọn ti funa connection bàbá Johnson ti